ṣe lẹ́yìn ti ṣe nǹkan tẹ́lẹ̀ bóyá ìyá tàbí bàbá ó ti kọ́kọ́ kú lẹ́yìn ti ṣe tó wá kù fún lẹ̀ tó wá fún pẹ́ kò sí ìkú lẹ́tí ó ní vitaminitọ̀ tó tẹ́lẹ̀ ìbá tún lọ pẹ̀lú wáàtí tóun ti gbọ́ òun ò ní ṣe nǹkan báyìí báyìí nǹkan báyìí báyìí lòun máa ṣe ẹjọ́ ṣé ẹ̀ṣẹ̀ wà nínú ẹ̀ pé ìtẹ̀yàn ti ṣe síwájú yẹn ó gbọ́dọ̀ ṣe fún ìkejì. ẹ bá bí ọlọ́run tó mú. نعم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله zikiri kótó láti àlàmù ọlọ́run ala ò bá yé ẹgbẹ̀rẹ̀ nípa tí kò bá yé èèyàn tó dákẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó ní kún àálìmọ̀ jẹ́ onímọ̀ àwọn mùtàálìmọ̀ àbí kò jẹ́ ti máa ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ àwọn sáà ìlànà àbí kò jẹ́ ti máa ń béèrè àwọn mọ̀ṣíbàn ìwọ tí ẹ wá béèrè ojókòó ni ojú máa ń tiẹ̀ láti béèrè ṣùgbọ́n ẹni tó ń béèrè yẹn ló ẹni tó ti gá ọ̀pẹ nìkan náà ìbéèrè yẹn èmi náà ti ẹ̀fẹ́ béèrè ẹ̀. àwọn mọ̀ṣíbàn àbí kò wá ẹni tó nífẹ̀ẹ́ sí ẹni tó ń béèrè béèrè àbẹ tó ń dáhùn àbẹ tó ń kọ́ wàlá takùnù hàmìtà fàtúhùlà má jẹ́ nìkan wọn tó bá ti lọ jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò kí kò béèrè bóò làwọn bàbá ti máa ń sọ́sà aláìmọ̀kan ni ó ní má jẹ́ bẹ́ẹ̀ tó kọ́ náà bá kó sọ ìyá wa lẹ́sọ̀ọ́ rẹ̀ àti ẹnìkọ̀ọ̀kan wa ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tó dẹ́ṣẹ̀ halmin tawba tí ó lè túbà bẹ́ẹ̀ ni halamu alimọ́fírọ́ tí ó máa ráforíjì bẹ́ẹ̀ ni ọlọ́run ní họ́ọ̀fìlù dọ́mbẹ̀ wà kọ́ọ̀bìlì tẹ́wùbẹ̀ nínú ìròyìn ọlọ́run họ́ọ̀fìlù dọ́mbẹ̀ ọba tí máa ń ṣe àforíjì ẹ̀ṣẹ̀ wà kọ́ọ̀bìlì tẹ́wùbẹ̀ ọba tí máa ń gba tuntun bá ṣẹ̀bí ìlú mẹ́rin kọ́ọ̀bẹ̀ ọba tí yẹn ń le tó gbogbo ẹ̀dí ò bá tú bá. zètọ́wòyì ọba tó jẹ́ pé ọwọ́ rẹ̀ gùn ni ọba ló jẹ́ pé bí èèyàn bá béèrè lọ́wọ́ ẹ̀ ó pọ̀ lọ́dún ẹ̀ tó lè fún mi ọlọ́run ju òyìn ara ẹ̀ tó ní kálukú bá ń fẹ́ ẹni tí ò túbá ọlọ́run sọ pé ṣe ẹ̀gbọ́n òdò lẹ̀ kọ́ ẹni tó bá túbá gọ́ọ̀fìlì zambe wàkọ́ọ̀bìlì sẹ́wọ̀bẹ ọba tí máa ń gba túbá rẹ̀ wà nínú àhàlà ọ̀fáàrò ní ṣẹ́rí gọ̀fàr fàán ismu ìwòbálágà ni tó fi yé a lè sọ pé gọ̀fúrù bó ti ẹ̀jẹ̀ pé fàán náà ikú ìwòbálágà lòun náà so gọ̀fàr yẹn ni wípé ẹni tó jẹ́ wípé ó máa ń ṣe nǹkan máa wá ṣe gan wọ́n máa sọ pé ṣàrọ́ọ̀bù á ó lè mú tọ̀ tó fi wọ́n bá kọ̀ wípé ṣáà rí gbọ́dọ̀ kọ́ mọ̀ ló máa ń mutí tẹnu kó yàtọ̀ bí ó lè lò tọ̀ tó fi kéèyàn fi gbé orí ní tó ga kọ fáàm kò sí bẹ́sẹ̀ náà ṣe tó tó bá ti dé wájú ẹ náà wọn bàbá yìí pẹ̀lú táwùbà ó máa yọ ni àlàáfù ọba tí máa ń ṣàbójú kúrò ọba tí máa ń forí di ni ni á tún wá ṣe àmójúkúrò mbẹ so a gbọ́dọ̀ ọlọ́run ní kúlì ya ìbádìí alẹ́bí náà sì rọ́ṣùn àlà àǹfùsì yìí ọlọ́run nílẹ̀ àlọ́bì bá mi pé àwọn èèyàn mi ẹ̀yin tẹ́ ti dárọ̀ tẹ́nu mi bá rántí ọ̀rọ̀ tó ń dábàá yá sì máa sọ kókó wọn lọ wá èmi mo ṣe aburú tó tó báyìí ọmọ ní bá mi sọ fún wọn pé làtàkùn náà tó mi rahmatillah ẹ má jà kàn ọlọ́run ọba ọba aláàánú ni o ọba tí máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ mi kọ́nà máa ṣe foríjì wa so tá a bá dẹ́ṣẹ̀ nígbà ìmọ̀ kódà ẹ̀ṣẹ̀ tá a tún dá nígbà tá a mọ̀ àdámọ̀ lè dé èèyàn nìyẹn kullu bani ádámù kọ̀tọ̀ wà khayrul khatta'in àtàwàbùn ànọ́bì ní gbogbo ọmọ ànọ́bì ádámọ̀ ní máa ń ṣàṣìṣe ẹni tó ti ga jù lọ́nà àwọn aláṣìṣe lẹ́ni ti máa ń túbá owó tí mo ti ṣe ojú ò dárí túbá pàápàá jùlọ nínú rọ̀mọ̀dọ́n kọ́nà kó gba túbà wa ẹni tó bá ti sọ̀rọ̀ àforíjì ọlọ́run bá ti tọ́ láti foríjì kọ́nà bá ti àforíjì wa. ẹlẹ́ẹ̀kejì òbí èèyàn kan ó ti kú nígbà tí ó kú apá màálù apá títì rẹ̀ aṣàmàlà àwọn àfáàṣà àdúrà wọ́n sọ kùrán kalẹ̀ atúnáwó atúnára ọlọ́wọ́ á ní kéèyàn máa padà gbàgbọ́ yé pé àhá nídìí gbogbo eléyìí torí pé nínú nínú Islam tó kù bá kú àwa tá a fẹ́ lọ kí ọmọ olókùn tá a bá ti ń lọ ẹni tó ní àǹfààní láti ra garawa ráìsì kó gbé e dání torí ẹ tó kù ìbúrẹ́dù iná wọn ni wọ́n fẹ́ di wọ́n mu ọrùn ẹ̀ ló ó ti wá kú báyìí pé ẹni tó kú kú ọdún kan ọdún méjì kí ráìsì náà fi tàn lé ẹ̀ ohun Islam fẹ́ nìyẹn torí pé kí ni ìsìláàrù ní àlì Ja'far ta'aman fa innahum qad shuhidu ànábì tó fọ́ sọ àbà pé bẹ́ẹ̀ bá ti lọ sí àwọn ará ní jáfàrù jáfàrù ti kú ẹ máa gbó oúnjẹ dání o torí tó bá wọn rìn ẹni tó tó kú bá kú ọjọ́ méjì mẹ́ta ó lè má jẹun àìwọ́n pàdé ayé ti bá wọn ṣùgbọ́n náà ti wá bí vice versa tí èèyàn kan bá kú bí èèyàn kan a ti sọ owó gbọ́ra nù ah, ó ti jẹ́lẹ̀ ní yẹn òkú ti kú òkú àgbàlagbà ní àti ìyẹn ló kù ní ẹ̀rọ owó ti máa jáde àwọn oníkúrú nìkan wà ní option bẹ́ẹ̀ yẹn àwọn onílápò kan wà bẹ́ẹ̀ yẹn owó dàmú owó náà yọ méje pàtí jù lóṣèlú ilé yẹn o ojú sábà sì ní ojú má sì ní ara di ojú sì ti gidi nígbà bá yẹ yẹ ìkiri títì wọn ní gbogbo ọmọlé láńtà àyíkẹ́ kan náà tó bá pè é kọ́nà má ṣe ṣàlù wa mẹ́ ogun tó kú jọ̀bọ̀ òtọ́nà ń bẹ ká ṣe tó kù bá ti kú àkọ́kọ́ òun ni wípé ká ṣe òkú yẹn dáadáa ká ṣe àpọ́nlé ẹ̀ ká wẹ̀ fún dáadáa ká sì má lọ́ra láti sin ká sì má da òkú yìí láàmú a òkú tí sùn o gbé lọ o ẹ̀ ń fìyà òkú ni o ànábì sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ la wọ́n ní asiri ẹ̀hún bíi ó fi òkú yìí o. tó bá fa ìyá kò ń sọ ní tó bá jẹ́ ní dáadáa ni ẹ lọ gbé bá dáadáa kó lọ pàdé ẹ̀ tó bá jẹ́ ní aburú ni fàṣàrùn tàdọ̀rùnàhù fi àdáfẹ́kù à orí ibùlẹ̀ dọ́rù yìí o òkúta ìdílé dẹ́ẹ̀dì tẹ̀ fún sínú fírísà láì jẹ́ ẹran màálù wàhálà a máa ibi tá a ti ń sin a máa ṣàdúrà fún àwọn ẹ̀kọ́ dáadáa òkú tó ti kú àwọn nǹkan tó filẹ̀ a máa mójútó àníjú ó bàjẹ́ gbèsè tó jẹ́ kalẹ̀ a bá san ẹni tó bá jẹ́ pé òbí tó ní obligation oríṣiríṣi lọ́wọ́ tó bá ti kú báyìí àwọn ọmọ ẹ̀ṣá lọ kó dọ́kúmẹ̀tì lẹ̀ àwọn máa lọ bókú ọ̀run sọ́nà wọ́n máa lọ ọ̀run sọ ìwé ilẹ̀ tó gbé sí lọ́dọ̀ èyí náà bá rí ìwé ilẹ̀ àwa máa tẹ̀ mọ́lẹ̀ ni wọn ò mẹ́fà wọn pa orí ibú fòkú yẹn tòkọ́ lọ ń ṣe àná wa a ti wá gbọ́ yé báyìí nígbà tí bàbá kú àdáná ìyàwó ajáde láyé alábòsí ni ẹ o ìwé ẹ̀sìn burúkú wo ló wá gbà yìí ẹ èmi gbà tí yá ẹkú tí bàbá kú ẹ̀rọ yẹ eléyìí ò wá yẹ torí pé kíni kò pa màálù jọmọ àwa la fẹ́ jẹ màálù kò ṣàǹfààní fòkù ẹ̀yà lẹ́bi ṣe sàárà ni àwọn oníbà ṣe ń ṣe sàárà ẹni tí òkú yìí tó bá ń tọ́jú owó tá a fẹ́ fi fa màálù yẹn jẹ́ a máa fi tọ́jú wọn bàbá kù ìyá sì wà láyé àwọn ọmọ òní ronú bọ́ ṣe máa tọ́jú ìyá ẹ̀ wọn màálù náà wákàtí Islam fẹ́ àwọn nǹkan tó bá ṣe wá láǹfààní ni oríṣi tó máa kó wa sí wàhálà yìí rí lọ́wọ́ bí kò lè yóò sọ̀rọ̀ wàhálà yìí rí bí kò lè yóò sọ̀rọ̀ tó yá wa eléyìí tó padà kú kọ́ àwọn ọmọ ti kú lọ fẹ́ dáná tọ́lọ ń fọ̀rù sí àwọn náà ẹ ṣe látara pé ọlọ́run ò tí ì ní kó dé kágbọ́n yóò dé bẹ́ẹ̀ ni nígbò tí wáyé ń sè ohun tó máa jàǹfààní fún ẹni yẹn àti ẹni tó ti lọ tẹ́lẹ̀ òun náà ni wípé ẹ ṣàkọ̀ sí wọn ní ọjọ́ tó bá fi kú ṣókìyé ẹ bá wò ká fẹ́ ṣe sàárà fẹ́ aláfẹ́ ṣe sàárà ọlọ́ sàárà pọ̀ ọlọ́ tó dáa jùlọ tí wọ́n lè fi ṣe sàárà láwùjọ tá à ń gbé ìjújọ náà ó ní pé kò ṣe dáadáa sáwọn àfa ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni wípé ẹ̀rí pẹ́sẹ̀ dàrú mọ́ wa lọ́wọ́ lórí ìjọba kí ló fà àwọn àfa àti dàrú ṣèbí èèyàn kan ẹ̀bá àfa ló pe rẹ̀ tó lẹ̀ láwọn èèyàn kan máa jajá àbílẹ̀ kan ni orí kan máa di ajá ìmọ̀ ọdún kúrò àlọ́ náà kiri ká máa jajá kódà ẹ̀kọ́ lórúkọ ni jamiu ẹ̀ eh, adégúnwàbí tó máa ń túbà ẹ̀ eh, báìbù yẹn bí wọ́n bá fẹ́ ṣe islam ṣe islam tó lálàáfíà ẹlòmíín sì àwọn wáàsí tó máa ń lọ wáàsí comparison ni comparative religion kò ní jókòó lu wáàsí eléyìí tó bá lọ́fẹ́ sọ̀rọ̀ àlùkìámọ̀kẹ́ afẹ́mọ̀ sí kinní kan wọ́n fẹ́ sọ̀rọ̀ pa isa nínú bible nínú kú kí ló lọ́ọ́ yìí ṣe. ẹ wá lẹ́lòmíì tó bá fẹ́ sọ̀rọ̀ bá ní ẹ gómà jésù gan sọ nínú àìsáyà ẹ áyà kúrò àwọn ọlọ́run ti sọ ah, ẹ̀yìn àfọ àlẹ́ mọ̀ yẹn o ṣé kèfèrí ìwọ ni tí ó fi yé ìyẹn ibi tó ìyẹn bá dé nìyẹn àìmọye oríṣiríṣi nǹkan náà ti ń sọ olóńgbéwá ní ọ̀nàmọ́tò yìí náà ló mú pé wọ́n ní ẹ bá wọnú Quran kò fi tọ́lọ̀ ojú ní ká má jẹ ajá ń bẹ̀. wọ́n fi Quran bá ní ká ṣe la máa ṣe tí Quran bá dẹ̀ a máa ṣe Quran dẹ̀ ló sọ wípé o wàzánà ilẹ̀ kàdíkẹ́rọ̀ lè tùbá yín náà lè náà aṣọ àlùkò náà kalẹ̀ fún wa lọ́bì àbíbẹ̀ kọ́ ni tó kọ́ lọ ń ṣàrò àwọn àfáà náà ni ìgbà míì sì ni kí ló máa ń bi ebi torí gbogbo ọ̀rọ̀ àwọn àfáà kan wúyì kú yẹn wọ́n ní àwọn tó ń sanwó fún wọn bóyá ẹ máa lọ tẹ̀sí ń bọ̀ mùsùlùmí lọ́wọ́ torí pé ṣe rí tírèsì ẹyọ kan ṣo tó wà fún gbogbo àwọn ẹjọ́ burúkú tá a sọ lẹ́ẹ̀kan yẹn ìsìláàmù náà ni kristẹniti wọ́n ti kó sápò ẹ̀rí pé ní ṣọ́ọ̀ṣì lẹ́yìn ẹ lóríṣiríṣi tẹ́ bá ti dé YouTube ẹ rárá ẹ wọ facebook ẹ pásítọ̀ kan ó ń tẹnu bá wọn lábẹ́ torí kọ́ wọ́n mọ̀ pásítọ̀ kan ó ń gbé ẹnu sí àyà obìnrin torí tó kí ni ó fẹ́ bless yẹ pásítọ̀ kan ó ní káwọn èèyàn jókòó kó wa máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹ mò ń má ṣìṣòro ayé yìí ọjọ́ tí mọ́ọ̀mù bá sọ bẹ́ẹ̀ fún yíjọ mọ́ ah, ẹ má tẹ̀lé wọn bàbá mọ́ọ̀mù mo bí ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ọ̀nà òsì ní jẹ́ rí padà sábúrú orí ibú ló ń jẹ́ bẹ̀tọ̀ náà ọ̀nà má bá wọn ṣe so ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn àfà ká má jẹ́ kí ipa àwọn àfà tí bí bá ti pààyàn èèyàn máa ń dìdàkúdà aláhùnmá ilé àwọn òdúbíkà nínú àlùkúfúrí wà ní fákìrì lànà bí sọ̀wọ́ náà làbí kúrò bí ìranù làbí kúrò bí ìṣẹ́bọsọ́ náà àti ebi káàdà lè fàkírù ayé àkúnà kúfúrọ̀ wọ́n máa ń sọ pé tó jólóòsì ó súnmọ́ kó di kèfèrí ẹni ń pa látàárọ̀ wọ́n wá ní àwọn oúnjẹ kọ́lẹ̀ wa wọ́n sọ ọdún ogún lọ́dọ̀ títí wa o wàá jẹun wàá yóò gidi ah, káṣá ti jẹun ẹ̀mí ẹni ni ìgbàgbọ́ ẹni wà àbílẹ̀ kọ́ níjọ náà ah, ọtí làwọn àbí sọwọ́ ìbákọ̀ọ́fẹ́ fi sọwọ́ ẹ̀rẹ̀ pọ́ mọ́ ẹ̀yẹ bọ̀ lápò nìyẹn tó ebi máa ń sọ̀yọ̀ dídákúdá ìwọ tó bá lọ́mọ lè kí ń sanwó lè kí ń dédé ẹ má jẹ́ àfi dà wọ́n láàmú sóò yá wa tẹ́ bá ti fẹ́ ṣerú òkú yẹn àwọn ọmọ mi ẹ̀nà kúrú fún wọn tí mọ̀mù bá rí pẹ́lú mi nídìí ẹ̀jà wọn lọ wọ́n lè fún un tí ó fi yé àá tí bá ti fún mọ̀mù níbi hundred thousand alẹ́bíra máa lù mọ̀mù máa dolówó ní alihamudulilá pé mọ̀mù dolówó látàrẹ ìwọ náà ṣoríire ọ̀pọ̀ ẹ̀mí fọ́ lọ́wọ́ láàrin wa sọ lọ́wọ́ pé ọlọ́run lòmí sábàbí láti ra mọ́tò fún mọ́mù wa ìmọ̀mù wa lọ wá ìmọ̀mù ẹ pé yìí ni yìí ni fún wọn náà ọjọ́ tí mọ́mù ẹ bá wá síbi kan tó wá ṣe wá sí tó gbé mọ́tò débẹ̀ tí wọ́n náà fẹ́ lọ pàdé ẹ̀ ó mọ irú yìí tó bá jẹ́ fún ẹni báyìí mọ́ọ̀mù wa ló dé yẹn ṣùgbọ́n gbà tí mọ́ọ̀mù yìí dé tó pè ní mọ́ọ̀mù tó ah, dákẹ́jàre mọ́ọ̀mù báwo torí ìrísí ẹ̀gbọ́n kò di ẹjọ́ tí ẹ̀ńtà lè pè ní mọ́ọ̀mù tó fi yé yá wa ẹjọ́ torí tọ́ náà ẹ ṣe dáadáa o ẹ tó òkú tó tẹ̀ fún yẹn yá wa ẹ̀ dà tọ́wà ń bí ẹ̀ òkú tó tẹ̀ fún yẹn jọ torí tọ́ náà kò sí ìwé béèrè ni ok nkéèsì ni ọlọ́run ní jọ kú sí ọlọ́run bá wọn gùn wọn lẹ́nu ọlọ́run bá wọn wọn lẹ́nu ọlọ́run ajẹ́kẹ́ni wọn gùn lórí dáadáa àwọn arúgbó ẹnì kọ̀ọ̀kan wá a ìbéèrè mi wọ́n ní is it a sin for a person that is fasting okay should be fasting etu ẹni tó ń kówó ẹ̀fọ́ mọ́ ìbéèrè léyìí kò fẹ́ yé tó is it a thing for a person that is fasting should be bathing or children wọ́n ṣe àpò òyìnbó yẹn wọ́n kọ́ dáadáa kódà òyìnbó bill gates gan-an bóyá ló lè dá sílé à ń ṣe òyìnbó àbíbẹ̀ kọ́ ni ṣé bill gates tó kọ́ yorùbá ṣe eré fáláì mọ̀ọ́kọ́ lòun náà ọjọ́ tí ìyọ̀kọ́ bá ti wẹ̀ kó gbọ́ òyìnbó ìwọ náà gbọ́ yorùbá kí ló yàtọ̀ ní òyìnbó àti yorùbá àbíbẹ̀kọ ẹ̀ ebè ní gbogbo ẹni ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀ tó kọ kíní ọlọ́run máa sọ lálàáfíà tó sọ ẹ̀ tíráyò tó di ìyẹn ikú bẹ́ẹ̀ ni òye tó di yé tó bá jẹ́ pé wọ́n fẹ́ bèrè ní pé sí aláwọ̀ ẹ̀ lè wẹ̀ aláwọ̀ a máa wẹ̀ orí tó ń ta máa ń gbọ́ ni pé wọ́n máa sọ pé àìwẹ̀ ló jẹ́ àwẹ̀ rárá o tó di yé òun yóò kásáraru àlè sọ̀hà kábàjọ wàṣúrò káfí máa ṣe kiri kábà mu wàlìdìmá kábà bára wa láṣepọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin tó fi yé ohun tó jáwé nìyẹn ṣùgbọ́n ìwẹ̀ ní ọ̀sán bí aago kan báyìí ó wá rí pé gbogbo ẹ̀kọ́ ọ̀hún kò ṣe kí nínú ó wá ní swimming pool lé tó bá fi kí zúrì tán o lè lọ jókòó lú ẹ̀ kó wá wá sí èkó lánàá bí wá sí gbogbo fẹjọba kù wọn bá wá sí ìkókó bẹ́ẹ̀ kó lọ sí. wọn gbọ́ yóò mi tó ti máa wọnú ààrẹ kò jáwé o o tún kí á tó padà sílẹ̀ yàtọ̀ máa wọ́n fi àsìkò yẹn ni mo fi máa fi gbọ́ wá àdìsẹ́ kankan. wọ́n ní ṣùgbọ́n pregnant uh, pregnant woman fast and if she has given birth okay she is going to pray the fast back. now I another one was said na ó ní obìnrin tó bá ń gbàwẹ̀ obìnrin tí ó bá ń ṣe ẹ̀jẹ̀ oṣooṣù ó máa fà wẹ́lẹ̀ á fi òun lẹ̀ ṣùgbọ́n náà bá fi èrò yẹn ó fi ṣe sàárà fún ṣùgbọ́n máa gbàwẹ̀ padà obìnrin tó lóyún sínú tó bá lágbára láti gbàwẹ̀ kó gbà tí ò bá lágbára láti gbà táwọn bá lọ tán kó padà gbà ìyẹn ló dájú. ó wá wò pé à táwọn bá lọ tán màá ti bímọ àwọn ọmọ mi sì máa ń jẹun dáadáa kò ní fún mi láǹfààní àti rí àwọn yẹn gbà padà nígbà tó ti wá rú bọ́ kí ọmọ náà lè jẹ́ fún gbogbo tí ó ṣe é ṣe kí ìjì máa bẹ́ sí ìjì ọmọ àbí kí bàbá ìtúni rárá ọmọ ìtúni tó dàbúrò ó yà kọ́nà òfin káàbúrò tún wà ló gbogbo ẹbí wá ń ṣubú léra wọn tó tòun bá wo gbogbo ilé ìpapọ̀ ó láǹfààní láti ṣe fídíà òun á máa bá láìlè tó ń gbà rẹ̀ ilé jẹ́ ìdáhùn sí so irun obìnrin ò ní kí irun yẹn padà ṣùgbọ́n àwọn ẹ̀kọ́. ọ̀rọ̀ sọ padà alhamdulilayi alhamdulilayi lọ tí o bá sí ìbéèrè mímọ́ ká lọ sí i.